tẹ́ẹ̀kì là ń jẹ tẹ́ẹ̀kì yorùbá ló ń gbé mi débẹ̀ orúkọ mi ni wàsíù taiwo mo jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀kì yorùbá mo dẹ̀ kọ́ nípa báwo la ṣe ń ṣe ẹ̀dá wẹ́bsáìtì tẹ́ bá bi mí kí ni ìrírí mi nípa tẹ́ẹ̀kì yorùbá látìgbà tí mo ti bẹ̀rẹ̀ títí di àkókò yìí màá sọ pé tẹ́ẹ̀kì yorùbá sọ wọn láwùjọ ṣé ti àwọn olùkọ́ wọn ní ká sọ ni àbí ti ti community tó jẹ́ wípé tí ẹ bá nípèníjà kan àbí nǹkan kan fi taratara yé yín tó ní kété tẹ́ bá ti ń fi ìbéèrè yín sínú group ogunlọ́gọ̀ àwọn èèyàn á sì máa dìde láti máa ṣe ìrànlọ́wọ́ fún yín so fún díẹ̀ yìí tẹ́ bá fẹ́ mọ̀ nípa tech ẹ fẹ́ kọ́ nípa social media management ẹ fẹ́ mọ̀ nípa project management ẹ fẹ́ mọ̀ nípa cyber security abẹ́ fẹ́ mọ̀ nípa bọ́n ṣe ń ṣe ẹ̀dá website bí eléyìí tèmi náà lọ fún mò ń fọwọ́ sọ̀yà pé tech yorùbá wọn á kọ́ yín ju bí ẹ ṣe lérò lọ ẹ ṣé mo dúpẹ́ mo mọ rírì yín